àdíìsì yìí nǹkan kan bẹ́ẹ̀mẹ̀ tó jẹ́ life wire tó jẹ́ life wire tó súnmọ́ kó wá sí rúrí àwọn èèyàn pé ẹni wọ́n gbéṣẹ́ fún òṣìṣẹ́ mẹ́ta ẹ pa àwọn kan ní yẹ̀wúdí ẹ pa àwọn kan ní nàṣọ́ra ẹ pa kan ní mùsùlùmí ṣé ó ń túmọ̀ sí pé ẹ̀sìn ìgbà ló fún wọn so ó ń sí pé ọ̀nà ni tọ́dọ̀ ọlọ́run tọ́nà fi gbéṣẹ́ lé wọn lọ́wọ́ nàṣọ́ra náà ọ̀nà ni lọ́dọ̀ ọlọ́run tó fi lé wọn lọ́wọ́ ìsìláàmù náà ọ̀nà ni tọ́nà fi gbéṣẹ́ lé wọn lọ́wọ́ kò bá àti pé àwọn mùsùlùmí àwọn ẹni tó bá ń ṣe yẹ̀wúdí náà yóò gba single reward lọ́dọ̀ ọlọ́run ẹni bá ń Se nàṣọ́rọ́ náà òun gba single reward lọ́dọ̀ ọlọ́run ṣé ló gbéṣẹ́ fún wọn yìí a sì rí ẹ̀rí wípé wọ́n gba single reward kí lè sì tó fòrò ẹ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kò sí ẹ̀sìn kan lọ́dọ̀ ọlọ́run tí ń jẹ́ yahudiya. Ya kò sẹ́sì kan lọ́dọ̀ ọlọ́run tí ń jẹ́ Nasraniya ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ò ní Islam pẹ̀lú gbólóhùn rẹ̀ tó pé inna dina inda Allahi al-Islam ìyẹn jẹ́ èsì àkọ́kọ́ èsì ẹlẹ́ẹ̀kejì ò ní wípé anabi Musa aleyhisalaam kì í ṣe yẹ̀húdí kì í ṣe kí ni o yẹ̀húdí Ìsá aleyhisalam kì í ṣe nàṣọ́ra kílẹ̀ rí ẹ̀ nínú àlùkùránì nínú àwọn súrà tọ́lọ́wọ́n bá ti sọ nípa ẹ̀sìn àwọn ànẹ́bí rẹ̀ bí inú súrọ́tù libakora, bí inú súrọ́tù alì ìmọ̀rọ́ọ̀nù àtàwọn súrà míì mùsùlùmí lọ́lọ́run pè gbogbo wọn mùsùlùmí lọ́lọ́run pè gbogbo wọn. kódà nínú bákọ́rà ọlọ́run ń bi àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rá léèrè béèrè pé ṣé ẹ fẹ́ sọ pé Ibrahim yẹ̀wúdí ni tàbí nàṣọ́rá mùsùlùmí ni. Yakubu náà mùsùlùmí ni díàfọ̀ ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run ìsìláàmù ni torí kò ní ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ Allah ó di pẹ́ǹtì kejì pẹ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé nínú ìlànà ọlọ́run láti pe àwọn ẹ̀dá rẹ̀ òun ni pé ọlọ́run ọba máa pe ẹ̀dá rẹ̀ ní pe rẹ̀ nínú àlọ́ ọlọ́run nínú àlọ́ tó bá ń sọ̀rọ̀ òun ni pé ìyìn tí ẹ̀dá bá pera rẹ̀ ọlọ́run máa pè kódà kí ẹ̀dá nǹkan má jẹ́ bẹ́ẹ̀ tàbí kó gá sí pé jíjẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ó wrong ọkọ tó pera rẹ̀ òun lọ́lọ́run ó pè ká lè bá a lè dá mọ̀ ó pèrè rẹ̀ lọ́nu Kùránì náà ó ní ana rabbukum al'ala ana rabbukum al'ala ó ní èmi ni olúwa yín tó ga jùlọ táà sì ni olúwa tó ga jùlọ Allah ò ní yín tó pèrè rẹ̀ ó burú pọ̀ o ó burú o torí pé ọlọ́ọ̀ni fàákàdà wúlọ́ọ̀nà kálà lè ákìrọ́ ti wà lè wúlá ọlọ́run nítorí pé pèrè ẹ̀ ní rọ́bù kúmàlẹ̀ àlá òun wá fi gbogbo ìyẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àti ti parí òun fi bí. tó bẹ́ẹ̀ ó kọ tó pera rẹ̀ kùránì gbé wá. sọ pé kùránì àbí pé àdíìsì wá dákọ̀ yẹ̀wú ní kò túmọ̀ sí pé èsẹ́ ní ìyà. wọ́n pè yín náà sọ́ra kò túmọ̀ sí pé èsẹ́ ní ìyà. ẹ̀yin lẹ pera yín bẹ́ẹ̀ ọlọ́run sì pè yín bẹ́ẹ̀ níta ẹ̀ pera yín nu. ọlọ́run sì pè yín bẹ́ẹ̀ nu kùránì wa ànẹ́bí náà pè yín bẹ́ẹ̀ nu hadithi rẹ̀ ìbága sí wípé ọ̀nà mi ń bẹ yàtọ̀ sí Islam ni hmm? ànẹ́bí ò ní sọ́nù hadithi kan wípé èyíkéyìí nù yẹ̀wúdí èyíkéyìí nù nàṣọ́ra tí mo bá dé bá láyé tó gbọ́ pé ọlọ́run ti gbá nẹ́bí mi dìde tí ọba wa gbà mí gbọ́ pẹ̀lú ntọ́lọ́fìrán mi ń ṣẹ́ àti kó jẹ́ ọmọ náà ìbágásípọ̀ náà mi ń bẹ lẹ́yìn ìsìláàmù ànẹ́bí ò ní sọ báwùn ànẹ́bí tó wádìí sí un náà ló tún wí àdìsí eléyìí tó túmọ̀ sí pé kò séèwọ̀ níbi ká pè ọ́ ní tó pera rẹ̀ gúrú ní bẹ́ẹ̀nbẹ́ òun kí ló pera rẹ̀ ẹ́ wọ́n pèrè ẹ̀ lọ́lọ́run sábà sì fẹ́ pé á ní gúrú tó pèrè ẹ̀ lọ́lọ́run sábà àgbàpọ̀ lọ́ọ̀ ni ìpèrè ẹ̀ lọ́lọ́run sọ́wá sọ́ di ọlọ́run so ká di àlàyé yẹn ká dì mú o ohun tí wọ́n pera wọn lọ́lọ́run pè wọ́n pípè wọ́n bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ìlànà kan ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ní àfikún ní àfikún àwọn tí nínú. Eh, ìhà tí islam kọ sí sufi ìhà tí islam kọ sí ìlànà sufi mo sọ pé gbogbo àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan lọ́lọ́run máa ń fi àdánwò kàn lórí ìjọ rẹ̀ tẹ́ rántí mo wá mú ànábì mẹ́ta wá mo fi ṣe àpèjúwe àpẹẹrẹ anabi musa aleyhi salam aláwọ̀ fi àdánwò kan lórí ìjọ rẹ̀ ló fi dá sí pé ńgbà tó kúrò láyé tán wọ́n pa orúkọ dà kúrò ní mùsùlùmí wọ́n ń pera wọn ní yehudi. anabi isa aleyhi salam ọlọ́run fi àdánwò kan òun náà lórí ìjọ rẹ̀ ńgbà àwọn náà pa orúkọ dà kúrò ní mùsùlùmí torí pé ńgbà tí nínú súrọ́tùlì máídà àìdà súrọ́tùlì máídà àbí súrọ́tùlì àníhàm máídà tiẹ̀ ni súrọ́tùlì máídà ni lọ́wọ́ parí níbi tí àwọn ọmọ àwọn sọ̀hábà àyíṣá tí wọ́n ti ń sọ pé kọ́lọ́wọ́n bó sọ máídà kalẹ̀ fáwọn kó sọ tírì oúnjẹ ńlá láti ọ̀run kó sọ kalẹ̀ fún àwọn wọ́n wá ń sọ ń bẹ̀ wípé kí sáúsì jẹ́rìí àwọn tàbí kọ́lọ̀ wọn bó jẹ́rìí àwọn pé mùsùlùmí ni àwọn ayé ń wà ní sọ́lọ́tì maida ẹnìkan bá ń wáyà ń jáde nínú sọ́lọ́tì maida ni ayà yẹn wà Quran 5, ni maida. ẹ máa gbọ́ o nínú sọ́tù lè máa yí dà kọ́ ọ lè mọ̀ pé ohun tí ń jẹ́ yẹ̀húdí ohun tí ń jẹ́ náà sọ́ra orúkọ àdádálẹ̀ ní lọ́dọ̀ ara wọn lójú ayé àwọn ànábì wọn wọn ò mọ̀ ń jẹ́ yẹ̀húdí lójú ayé Musa kò mọ̀ tí ń jẹ́ yẹ̀húdí lójú ayé Isa kò mọ̀ tí ń jẹ́ náà sọ́ra nígbà tí kọ̀ọ̀kan wọn kúrò láyé tán òun ni wọ́n sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ àwọn dàhùn. àwọn tó bá Ìsá ló gbà tá a mọ̀ sí sàábé Ìsá gbogbo ànábì kọ̀ọ̀kan àwọn tó bá gbà fún wọn lójú ayé wọn wọ́n máa ń pè wọ́n ní sọ̀hábà tàbí kán pè wọ́n ní hawariyun ok sọ̀hábà tàbí hawariyun. a sábà máa ń lo sọ̀hábà fún àwọn sọ̀hábà ànábì ní ti isa hawari yun la máa ń lò fún wọn ẹ wá tọ́lọ́ bá sọ sẹ́nà sọ́ọ́rá ni ọmọ lẹ́yìn isa lójú ayé isa ni tàbí mùsùlùmí ni wọ́n Quran five verse one one one ó ti ẹ̀dùn ha sórí báwọn chapter five verse one one one ọlọ́run ní wàhídí àò haitu ìlàlẹ̀ hawari yìí àni àmìnú bí wàbí rọ̀súlì pọ́lú àmàna wàṣíhàd bí ànánà mùsùlùmí ọlọ́run ní wàídí àwòháìtù ìwọ ìwọ ànábì Muhammad sallallahu alaihi wasallam rántí tí mo fẹ́ sọ fún ọ yìí rántí wàídí àwòháìtù nígbà tí mo sí làákàyè àwọn kan tí mo fi ọ̀rọ̀ sí wọn nínú ẹ̀mí. E tí mo fi ọ̀rọ̀ sínú ọkàn wọn ta ni àwọn ẹni náà alhawariyin wáyé àwòháìtù ilẹ̀ alhawariyin mo fi mọ àwọn hawariyun a ní àmìnú bí mọ́lẹ́yìn hawariyun ọlọ́run sípayá ọkàn wọn pẹ̀lú àṣẹ wípé ẹ gbà ẹgbà Allah ẹgbà àgbọ́ wàbí kẹ́ẹ̀sì gba òjíṣẹ́ mi tí mo sí yín kẹ́ẹ̀gbà gbọ́. àwọn àwárí yún wọ́n sọ pé àmánà agbàgbọ́ wáṣíhad wá jẹ́rìí wa lọ́jọ́ mọ̀ pé bí mùsùlùmí pé mùsùlùmí ni wá. tó ti rí àwọn tí wọ́n ṣe ẹ̀sìn lójú ayé Isa ọmọ Maryam alayhi salam ké ni wọ́n pera wọn wọ́n tún ní kọ́lọ̀ ọbọ̀ ó jẹ́rìí àwọn pé mùsùlùmí làwọn àbí àmọ́ ńgbà tí Isa kúrò láyé tán tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ yẹn tí wọ́n jẹ́ sàábé rẹ̀ táwọn náà tí ẹ̀sìn wá di bàràǹdà tẹ̀sìn dídàkudà tó di wípé wọ́n ń ṣe ń tó wù wọ́n lórí pé wọ́n ń ṣe ń tó wù wọ́n yẹn ni wọ́n bá délẹ̀ Antioch ní Turkey ibẹ̀ ni wọ́n ti wá gbé ọkọ̀ míì jáde tẹ́ fi ń pè wọ́n ní kìrìsìtìẹ́nì tí lára ń pè ní nàṣọ́ra bí tí wọ́n ti gbókọ̀ jáde nìyẹn ìsọ̀ ọmọ kankan nípa dànsọ́ra mọ́sọ̀ ọmọ kankan nípa yahudi mùsùlùmí ni àwọn tí wọ́n ṣe ìsìláàmù lójú ayé Ìsá ẹ lọ wọnú súràtù Yunus chapter ten Yunus Yunus chapter ten. kọ́ lè mọ̀ pé lójú ayé àwọn ànábì méjèèjì yẹn ohun tí ń jẹ́ ohun tí ń jẹ́ nàṣọ́ra yẹ̀wúdí wọn gbọ́ rí ehm, àyà tí mo fẹ́ lò nù sùràtù yúnùsù yẹn yúnùsù náà ni àyà tí fèrè àwọn náà ṣe verse ni. tọ́bọ́gá sí pé lójú ayé Musa ní Yehudi ti ń bẹ ẹjẹ́ àwọ̀ ayá yìí káwọn tó ṣẹlẹ̀ ń bẹ ayá 90 ok ọlọ́run ní wájà wázínà bíbà ní Isra'ila al-bahar fàtìbá ahùn fèrè wájú núdùú bagiyan wàádìwán hàtà ìdá àdìrákàhù lè gàrọ kọ́ọ́là àmọ́ntù annahu láìláha ìlàlẹ́dí àmánátìbìyí bànú israel wàánà mínálí muslimin tọ́bá gásí pé lójú ayé Musa ní tí ń jẹ́ Judaism ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo àyà yìí wájà wá sínábì bani Isra'ila libahar a mú àwọn ọmọ Israẹli a mú wọn kọjá nínú agbami òkun àwọn kọjá ń ta ló kún wọn kọjá ń ta ni wọ́n tẹ̀lé lẹ́yìn anẹ́bì Musa alayhi salam na wọn ó kó wọn kúrò nílẹ̀ Fíráúnà náà ó wá ń kó wọn lọ sí Palestine wọ́n wá kan agbami òkun ànábì Musa pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run sì fún ní ọ̀pá ó fi ọ̀pá yẹn na omi omi pín sí méjì ilẹ̀ gbígbẹ ṣẹ́ yọ láàrin omi àwọn èèyàn rọ́ gba ojú ọ̀nà náà kọjá wàjà wàsánà bíbà ní Israila alibahar a mú àwọn ọmọ Israẹli a mú wọn rí kọjá nínú agbami òkun àwọn lọ fàtìbá àhún fíráúnù wàjùnúdùhù fíráúnù náà débẹ̀ ọgbáyà wọn fíráúnù àti àwọn ọmọ ogun rẹ̀ ó tẹ̀lé wọn bagiyan ìdí fíráúnù ṣe yẹn ó fi ó fi wá wàhálà lẹ́sẹ̀ ni o.